ó dé ọlọ́pàá jẹ̀díjẹ̀dí ó dé kájẹ̀dí gẹ̀rẹ̀rẹ̀ kásọ̀kù iṣẹ́ akọ jẹ̀dí ni. bó ṣe wà áhùn kò sí téèyàn ò lè fi lò ó. ibi ń dùn yàn ni o ikùn èèyàn yọ ni o ẹ gbàgbé ẹ ìlànà tí ń gbé e wá ẹ̀ẹ̀kan ni mo máa wá láàrin ọdún màá sì lọ̀sẹ̀ kan. ṣáàlè lo báyìí náà. ẹ lè lo lásán. ẹ lè fi seven up lò ẹ lè fomi lásán lò ah. ẹ lè fẹ́ mu lò ẹ lè fi ọtí sinap ẹ lè fi lò ó àbí òye bí ó wù yín kò sí níta ẹnu ẹ lè fi kerosene lò ó ẹ lè fi bẹntiróò lò hmm, ó hmm. ikùn ń kú gbẹ̀ngbẹ̀ ni o. ọ̀wọ́ náà ní jáwá rírù yẹn. ẹ ah, mo ń ṣàlàyé mi. ẹ̀yìn ríro. ee báwo ni. Mọ̀ ìmá mi lẹ ta àgúnmu fún tọ́ǹsìn. Ìyá ẹlẹ́rọ àbí? Bẹ́ẹ̀ni, wọ́n ní ṣé kò ń jẹ́ kéèyàn toilet. Mélòó ni wọ́n rà náà? Mẹ́ta five hundred lẹ́ta. Mẹ́ta five hundred. Ẹ bí wọ́n bá lo ẹyọ kan, wọ́n á tọ́lẹ̀tì wọ́rọ́wọ́rọ́ fún bí oṣù méjì <clears throat> bá bá lo méjì wọ́n ó tọ́lẹ̀tì wọ́rọ́wọ́rọ́ fún bí oṣù mẹ́rin ó bá lè mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n lò ẹlòmíì máa fẹ́ fi ilẹ̀ pa ẹni wọ́n ó tọ́lẹ̀tì wọ́rọ́wọ́rọ́ fún oṣù mẹ́fà. ṣé ń tẹ́ ta fún ẹ lẹ́ta fáwa náà. náà ti jẹ̀dí ni. èlé ta lórí. kò fẹ́ yẹ yín ni. kò da fún o. kò fẹ́ yẹ yín ni káwọn máa wá su. ẹ̀dùn ọ̀rẹ́ ọ̀rẹ́ ìwà ìwà ìwà kí ló dé kí wọ́n lè fọ́lẹ̀ tó